إن الحمد لله نحمده ونستعينه ونستكشره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوانه محمد صلى الله عليه وسلم إن شاء الله آتنا تسواج لي إذن لاتنو القرآن الكريم لاتنو سورة الصاد أعوذ بالله من الشيطان الرجيم قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم الله سبحانه وتعالى ó ní Iblis ó ń sọ wípé ana khairun minhu mo lọ́lá mo lórí mo dáa Adam tí rí ọlọ́wọ́n bá ní kí a ṣe sùjúdù fún lọ kọlápẹ̀lú ní náà àtàrà iná ló ti dámi wọ́kọlọ̀tọ́ omi tí ní ó lè dọ́ látara yẹ̀pẹ̀ látara àmà látara ẹrọ̀fọ̀ kí ló dé tíri ọlọ́wọ́ bó sọ wípé kí n máa forí balẹ̀ fún adam sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah àwọn kọ́mẹ́ntì lórí ájúmẹ́ntì ibilis قال إبليس معارضا لربه مناقضا إبليس أنصى لنتي أنتقوا ألواري إن الله سبحانه وتعالى مناقضا لنتي أنتقوا كتي الله سبحانه وتعالى فلا شيء أنا خير منه فلو قلت صار ونمو اللوري جهوله mo dáa jù lọ khalaqtani min nar àtàrà iná ló ti tẹ́yìn wa khalaqtahu min tin ó dẹ̀ dóhun látara mà wa bi za'mihi anna unsura an-nar khayrun min unsuri at-tin bákan náà wọ́n ní kílèmù ẹ̀ wípé ẹlẹ́mẹ́ntì iná olóore ju ẹlẹ́mẹ́ntì àmà lọ wàhálà min al-qiyas al-fasid wọ́n ní eléyìí analogy tó burú ni fa inna unsur an-nar tabankawo elementi iná maddatu shar into jẹ́ substance aburú ni wal àti bankajẹ́ wal àti gbéraga wal àti ìwà àìgbọ́n wàlfífà wà ó ń sọ̀rọ̀ tíì tàwa ní káwọ ẹlẹ́mẹ́ntì àmà maddatu rozana maddatu rozana substance tó ń ṣe pẹ̀lú ìfarabalẹ̀ wàtàwádọ́ àti ìnítẹríba wà ikhraj anwa'il ashjar trúrẹ̀ àwọn oríṣiríṣi igi wọ̀nàbàtà àwọn irúgbìn oríṣiríṣi a máa jáde látara yẹ̀pẹ̀ wọ̀wọ̀ yẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà wọ̀yọ̀ fi òhà tí na bá ń jò tó bá da yẹ̀pẹ̀ bó yóò ṣe kí ni yóò pa yóò borí rẹ̀ wọ̀yọ̀ fi òhà yóò parí yóò pa wọn náà rú tàhtà jùlọ máa dájú takómù bí ha iná ní di nǹkan tí yóò jẹ́ wàtínú káyọ̀ bínà sí àmà àbí ẹ̀rọ̀fọ̀ ó dájú ti ẹni láti fi kankan láńtíjì tààfi kò náà fàádà kíyàsù sheikh alkaw sheikh abdurrahman bin nasir sa'adi wani analogy sheikh alkaw that is olórí àwọn èèyàn tẹ́jọ́ tọ́ọ̀lọ́m tẹ́jẹ́ ní ànú eléyìí ni kìyàsù rẹ̀ analogy rẹ̀ alẹ́rí àárọ̀dọ̀ bí i amúra aṣífàhíyà minallah èyí tó fi takò ọ̀rọ̀ tí ọlọ́run ọba tó pa á láṣẹ rẹ̀ àṣẹ tọ́lọ́run ọba pa á kọtabayyana ghayatu butlani wọ́n ní táwa tó fojú hàn ọfàfà ni فما بالك بأكيسة التلاميذ الذين عارضوا الحق بأكيستهم كن كتعافص nípa analogy tí àwọn ọmọ ilé kéwú rẹ̀ tí wọ́n mú wá àárọ̀dù ìhàkọ́ tí wọ́n fi ń takò òdodo tàbí àwọn tí wọ́n jọmọ lẹ́yìn sọ ìfáhàn tí wọ́n gbà fún tó ṣe pá wọn náà takò òdodo ẹlòmí inú wọn tẹ bá ń gbọ́ nǹkan tó ń sọ tó fi ń takò lódó ẹ̀mọ̀ wo pé kí ló ń sọ yìí ṣọ́rọ̀ eléyìí tó ń sọ bí akisatihim fa innaha kulla a'zamu butlanan wa fasada min hadha al-qiyas èyí táwọn tún mú wá gbogbo ẹ̀ pátápátá owó ọ̀sẹ̀ ó bàjẹ́ ju èyí tí àfáwọn tó ń ṣe ìbìlísù tí ó mú lọ so tabawo ọ̀rọ̀ tí sheikh alẹ́ rahmatullah tí wọ́n sọ àárí pé kìyàsù ibilis kò ń ṣe kìyàsù tí ó lọ iná ó ní ìdí nǹkan tí ó dé kí ó yẹpẹ òun dáwà títí ẹ iná wọn á fi bà nǹkan jẹ́ yẹpẹ àwọn orí ó jáde látara anábi adam alayhi salatu ọlọ́wọ́ bá ní kó jáde látara lẹ̀ àmọ́yà wọn fàní tó jáde láti inú lẹ̀ kama àti sọ ike ànábì adam alayhisalatu wasalam ọlọ́wọ́ bá dá pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì lọ́wọ́ bá fi dá tí ó sí ẹ̀dá kan tó ṣe pé onírú míza yìí irú kwọ́lìtì yìí kò sí ẹ̀dá kan tó ní àfi adam alayhisalatu wasalam so ìbìlísù sún eléyìí pé àìrẹ ọlọ́mọ ọba ọwọ́ rẹ̀ ló fi dá kó fi ẹ̀fì yẹn gbà wípé kí ni ọlọ́mọ ọba subhanahu wa ta'ala tó dá anábi adam alayhi salatu wa salam pẹ̀lú ọwọ́ rẹ̀ so eléyìí àǹfààní tó wò ní eré àbí tó wò ní pé ọlọ́mọ ọba dáhùn látara náà ó dá anábi adam alayhi salatu wa látara yẹ̀pẹ̀ so definitely òun tọ́lọ́mọ ọba dá látara náà ó yẹ kí òun dáa ju ẹni tán dá látara yẹ̀pẹ̀ lọ ṣùgbọ́n gbogbo alámọ̀ kí wọ́n lè fi yẹ̀pẹ̀ paná so bóòlù ṣe fẹ́ dáa ju ẹni tán lè fi pa ibi tí wọ́n ti dẹ ẹni tó ṣe pé ibi tán ti dóhun tó ń ṣe yẹ̀pẹ̀ wọ́n lè fi pa ibi tí wọ́n ti dá ìwọ̀ so ká máa sọ àwọn àǹfààní oríṣiríṣi tó ń jáde láti inú ilẹ̀ so kìí burúkú ni so torí àwọn afá máa sọ so, ẹni tí ó kọ̀kọ́ mú kí a ṣùgbúrúkú wá lórí ilẹ̀ ayé òun náà dàbí nínú ẹ̀dọ́ ọlọ́mọba òun náà ní Iblis òun lẹ́ni tó kọ́ ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala pẹ̀lú làákàyè rẹ̀ kó tó di pé àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà wá ń jáde tí wọ́n máa fi làákàyè wọn máa fi takú ọ̀rọ̀ ọlọ́mọba máa fi takú òfin ọlọ́mọba Ma fi takò information ti ọlọ́mọba subhanahu wa ta'ala ti ó bá fún wa ṣùgbọ́n ni tí ó fẹ́ ṣorí ibú yóò dúró ti nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá pa láṣẹ yóò dúró ti information tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá fún wa torí pé ọlọ́mọba ni wa tammat kalimatu rabbika sidqan wa adla ọ̀rọ̀ olúwa rẹ̀ in tó pé pérépéré ní sitcom tó bá ṣe pé information ló fún yín kò sí information míì tó lè jódodo jù yẹn lọ wà adlan tó bá dẹ̀ jẹ́ pé òfin ní kò sí òfin tó lè tún ọmọ ènìyàn ṣe kò sí òfin tí ọmọ èèyàn lè tẹ̀lé tí ó jẹ́ kí ayé wọn gún régé tó dájú òfin ọlọ́run bá subhanahu wa ta'ala lọ ṣùgbọ́n shaitan yóò máa ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ́nà pẹ̀lú pé kó máa fẹ́ ìfẹ́kúfẹ́ sún ọlọ́pọlọ tí ó fi máa tako òfin ọlọ́mọba subhanahu wa tí ó fi máa tako information tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó bá fún wa ìgbà tó ti wá di pé ṣàìtọ́nù fi ọpọlọ tí ó pé ó fi tako ọlọ́mọba subhanahu wa ó fi tako àṣẹ ọlọ́mọba ọlọ́run ọba kọ́ọ̀lẹ̀ fọ́kùn ṣe ní afa iná karọ̀jì ọlọ́run ọba ní jáde kúrò níbẹ̀ fa iná karọ̀jì ó ti di rọ̀jì yàní marjú ẹni òkú ẹni ẹ̀kọ́ ẹni ìgbéjìnà sí ìkẹ́ gbólóhùn rọ̀jì látà rọ́jà máa yàrjú òní kíyàn sọ́yàn ní òkú kíyàn sọ lórí òṣùwọ̀n fa'il yàní maf'ul marjum ẹni tí wọ́n sọ lókó àwọn afá wọ́n ní ìtumẹ̀ ilé òun ni pé ọlọ́mọba lè e kúrò láàrin àwọn màláíkà ó yẹ ní padà bí ìgbà tó ṣùgbọ́n wọ́n ń sọ lókó ẹni tí a fẹ́ rí tàbá lè pé mọ́ lọ tí ó bá tó so bẹ́ẹ̀ náà ni ìbìlísù ṣe jẹ́ rọ̀jíìmù ni ẹni ẹ̀kọ́ ẹni òkú ẹni anu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó gbé jìnà sí ìkẹrẹ qala fakhruj minha fa innaka rajim ọlọ́wọ́ba ní jáde kúrò bẹ́ is, kúrò ní sama, kúrò ní sama láàrin àwọn màláìkà fa ìnàkà rọ̀jìm ẹni ìgbéjìnà tí ìkí ọlọ́wọ̀ bá ní ẹ látò nílọ wà ìnà àlẹ́kà láàájí ilá ayọ̀mìtì bákanáà ìgbéjìnà tí ìké ìmí ọlọ́wọ̀ bá yóò máa bẹ lórí rẹ ilá ayọ̀mìtì títí dijọ́ gbéǹde alkiyama títí di láíláí ó ti di ẹni gbéjìnà tí ìké ní ọlọ́mọba subhanahu wa ta'ala ìtumọ̀ láàánà òun ní kí ni al-ibad ka gbé ẹ̀jìnà sí ìkẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn so shaitan ó takò àṣẹ ọlọ́mọba ó kọtí kún ọlọ́mọba subhanahu wa ta'ala gbé sí ìkẹ́ rẹ̀ faqala lahu khuruj minha ọlọ́mọba ní jáde ń bẹ́ àìmínà samaa والمحل الكريم كرو نتما بكنا كرو نبيا يقمل فإنك رجيم وتدي أي مبعد ẹni tí wọ́n gbé jìnà madhur ẹni tí wọ́n gbé jìnà látara dáhara yadharu láti láti lè nǹkan madhur ẹni tí wọ́n lé kúrò nínú ìkẹ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala وإن عليك لعنتي أي طردي وإبعادي اللجنة الجنة نبي كامي يوم بلوري إلى يوم الدين تتدي جنب القيامة أي دائما أبدا يوم بلوري إلى لاي لاي لا تنلو وتدي ẹni ẹ̀kọ́ ó ti di ẹni ìgbé ó ti di ẹni ìgbéjìnà sí ìkéyìn ọlọ́run wa látara ìtakò àṣẹ ọlọ́mọba ọba torí ẹ̀ ló fi jẹ́ wípé gẹ́gẹ́ bí ọmọ ànábì adam agbára ọ̀rọ̀ sí eléyìí ṣaitọ́nù di ẹni ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́mọba ó di ẹni ìbínú ọlọ́mọba látara pé ọlọ́run pàṣẹ fi ọpọlọ rẹ̀ àṣẹ ó mú analogy tí ò wúlò wá so eléyìí ó jẹ́ kó rí ìbínú ọlọ́run ọba wa ta'ala torí náà tá a bá sọ fún wa ìpè ká ṣe nǹkan kan pàṣẹ a gbọ́dọ̀ ma fi ọpọlọ wa takò nǹkan yẹn ọlọ́run ọba ló dá wa ẹ̀dá rẹ̀ la jẹ́ tó bá pa wá láṣẹ tí wọ́n ó wá expected of us ní ká tẹ̀lé àṣẹ rẹ̀ kò ń ṣe ká máa mú kí á tù wá láti lè fẹ́ fi máa takò àṣẹ ọlọ́run àti ká máa sọ́ di nǹkan ẹ̀rín nǹkan àwàdà bẹ́lú ní ṣe máa ṣe táwọn àfẹ́ẹ̀sì máa ń ka òfin ọlọ́run bá fún wa ń gbà mí ẹ̀rẹ́ lómi yóò kàn bú ẹ̀rí ni yóò bá sọ ní nǹkan àwàdà yóò sọ ní nǹkan eré yóò ló ń bá fa òun bá fa ṣe ìjìyàn àbí ìṣàwàdà bẹ́ẹ̀ òfin ọlọ́run bá tó kílẹ̀ inú alkọ̀rán ni nítorí ẹ̀ ká ṣe òun ní ká juwọ́lẹ̀ innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ọlọ́run ní ọ̀rọ̀ tí máa tẹnu àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn ọ̀rọ̀ tí máa tẹnu wọn jáde ní anytime tán bá kún wọn lọ ọ̀rọ̀ àwọn àni ó kí ẹjẹ́ ká padà síbi tọ́nà ọba sọ tánà lè sọ káwọ owó wọn wá kà fún wọn wọn gbé e jáde ọlọ́run ọba ní tí máa tẹnu mùmí ní jáde òun ni pé àyẹ̀kú olú sẹ́mìnà ká ní àtìgbọ́ wọ àtàrà kálẹ̀ sọ pé kí ni a ti gbà wọ́n ó láyé kan gbogbo fìhún àwọn tí ó jèrè nìyẹn ṣùgbọ́n kí èèyàn sọ rẹ̀ di ọmọlẹ́yìn ṣàìtọ́ọ̀nù tó ṣe pé òfin ọlọ́run ọba yóò máa takò ní ẹlòmíà ní àfá ẹ àti gbọ́nkẹtẹ sọ ṣùgbọ́n ṣùgbọ́n yẹn ó fẹ́ takò ní ẹ nílùú wa according to constitution according to àṣàlú according to nǹkan tí àwọn àgbàlú sọ ṣùgbọ́n yóò ṣe kí ni yóò fi gbà dànù so sẹ̀mí ìnáwó àṣọ ìnà agbọ́ ṣùgbọ́n àgbà òun ni ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n almu'minun àwọn mùmìní sami'na àgbọ́ wà àtọ́rìnà adẹ́ṣekíní àjùwọlẹ̀ aṣetán àti tẹ̀lé ọlọ́wà náà wá ní wàwùlá ìkà àwọn tó ń sọ pé sami'na wà àtọ́rìnà yẹn wàwùlá ìkà muflihun àwọn tí ó so àwọn sami'na wà àsọ iná àwọn ò lè jèrè wájú ọlọ́wà subhanahu wa ta'ala torí pé ìlànà ọ̀gá wọn àfá wọn ṣéhù wọn tó ń ṣe Iblis ìlànà ẹni wọ́n ń tọ́ sọlọ́wọ́n bá ní jùlú lè ádámà tíbù ẹ̀ṣẹ̀ sùjúdù fún ádámà bóò ló ṣe di ana khairu minhu khalaqta min nari wa khalaqta min tin ẹ́ mo lóore jù lọ ó dá mi látara ná ó dá látara yẹ̀pẹ̀ sọlọ́wọ́n bó mọ̀ pátara ná lòun ti dẹ́ ẹni ṣùgbọ́n jáde kíyàtì fásitì

ní sápò àwọn màláíkà ọlọ́wọ́ bá lè kúrò bẹ́ ó tún wá fi lé e fún wa inna alayka lánàtì ila yawmi ddin ìgbéjìnà sí ìké ìmì ọlọ́wọ́ bá àánú ìmì ọlọ́wọ́ bá yóò máa jẹ́ tiẹ̀ yóò máa bẹ lórí rẹ̀ ila yawmi ddin títí jíjọ́ ẹ̀san tẹ́tí dáíman abada ó lè rí ké ìmì ọlọ́wọ́ bá mọ́ fún tó ṣe yìí نسأل الله العافية والسلام قال بكي أشانوا أونا وصل قال ربي أدير يواني شيطان إبليس أشن في الله سبحانه وتعالى ربي أدير يواني ها lónìí ẹlòmí ó gba Allah subhanahu wa ta'ala ní olúwa rẹ̀ ha rí pé kúfúrú tí èyí tún ní agbára ó ní agbára ju ti ṣéèkù ẹ̀ lọ òun ò gbàpọ́lọ́wọ́n bá tiẹ̀ ló dáyìn kò gbàpọ́lọ́wọ́n bá òun ló dáyé bóòlà ẹṣẹ́ wá yóò ní ó kàn wá bá mìíràn coincidence ni kò ń ṣe pé ọlọ́wọ́n ṣùgbọ́n rabbi ọlọ́wọ́n bá ní ó ní ila yawmi yub'athun ṣùgbọ́n mo fẹ́ kí ẹ lọ́ mi lára kẹ fún mi ní ìgbàláàyè títí di ìjọ tí èrè ọlọ́run ọbọ̀ ó gbé gbogbo àwọn èèyàn dìde tó gbé gbogbo àwọn èèyàn dìde sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní ó sọ gbólóhùn yìí lè ṣí dẹ́kí adáwátì yìí adama wọ̀lórí yẹ́tì torí wípé kí ni ìmú ànábì ádámà àti àwọn àrọmọdọ́mọ rẹ̀ ní ọ̀tá ètò lágbára ni òun náà fẹ́ gbẹ̀san padà òun náà fẹ́ ṣe aburú fún ọmọ ànábì ádámà torí ẹ̀ ó wá bẹ̀ lọ́wọ́ bá ìgbé fàǹdéèrè ìláyọ̀mí wà ìyọ́ wọ́n ní bí ṣídàtí àdáwàtí li Adama wa dhurriyyati torí ọ̀tá rẹ̀ tó lágbára fún ànábì Adama àti àwọn àrọmọdọ́mọ rẹ̀ liyatamakkana min ighwa'i man qaddara Allahu an yughwiya nítorí àti lè lágbára láti lè sọnù àwọn tí gẹ́gẹ́ bí n ta sọ fún wa alqadar n ta bọ̀rọ̀ nígbàgbọ́ náà ẹ̀ dàtí bí gbogbo nǹkan ó ṣe lọ pátá ló ti ń bẹ lápọ̀ọ́lẹ̀ bí gbogbo nǹkan ó ṣe lọ pátá òun ni Allah subhanahu wa ta'ala ti mọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala mẹni tí ó ṣorí ibú ó mọ̀ wọn tí ò ní ṣorí ibú àwọn olóòjọ́ máa ná látara pé wọ́n tẹ̀lé ṣọ̀tán ọlọ́mọba mọ̀ àwọn àwọn olóòjọ́ máa jannah látara kí wọ́n tẹ̀lé tí ọlọ́wọ́ bá fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ so ó dẹ̀ ń bẹ́ ní mọ́ ọlọ́wọ́ bá ipá wọn tí ó wọ̀ náà in tí ó fàtábà bí wíwọ náà wọn òun ni pé wọ́n lè ti sí ṣàìtàn wọ́n lè sí ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá wa ta'ala kí nǹkan tí ọlọ́wọ́ ọba ti mọ̀ kó lè bá wáyé kó lè bá ṣẹlẹ̀ sàwọn tó ti ń bẹ nínú kádàrà ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó wọ́n jọmọ lẹ́yìn ṣaitan so kí nǹkan yẹn lè bá come to pass so ṣaitan ó tọrọ ó ń tọrọ pé èrè ọlọ́wọ́ ọba lọ́mi lára títí dijọ́ tí òwò gbé wọn jìde ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní fa innaka minal munzirin tó bá rí bẹ́ẹ̀ mo lọ ẹ lára ṣùgbọ́n tí ìgbà wo ila yawmil waqtil ma'lum títí di ọjọ́ àsìkò tó ṣe pé ní ọlọ́wọ́ bá ti kádàrà pé àsìkò yẹn òun náà ni màá lọ lára dà wọ́n nílò ẹ lára díjọ́ gbé ní alkiyama ò nílò ẹ lára díjọ́ gbé ní ṣùgbọ́n ìlà yóò bí wọ́pì màálù máa lọ ẹ lára bí àsìkò tèmi ọlọ́wọ́ bá kádàrá ipé máa lọ ẹ lára dà òun náà ni ọjọ́ tí ọlọ́wọ́ bá wa ta'ala tí ó ní ti gbogbo èèyàn kátá lórí ilé ayé ìgbà tí máa lọ ẹ lára dànù so ṣùgbọ́n kí lọ ẹ lára dìjọ́ gbé ní ni ilé lọ ẹ lára dìgbà yẹn ìgbà tí máa lọ ẹ lárada òun náà ni ila yawmil waqtil ma'lum faqala Allahu mujiban li da'wati ọlọ́mọ bá sọ lẹ́ni tí ó ń jẹ́ ìpè rẹ̀ haythu iqtadat hikmatuhu wisdom ọlọ́wọ́ ọba in tó dá lẹ́jọ́ òun náà ni pé kí nǹkan tí ṣaitọ́nù ṣùgbọ́n innaka minal munzirina ila yawmil waqtil ma'lum ay hina tustakmalu dhurriyyah wa yatimmu al-imtihan that is ìgbà tó ṣe rí pé kò ní sí àrọmọdọ́mọmọ́ tí ò ní sẹ́ni bọ́dì ìgbà tí wọ́n fọn fèrè sínú ìwò tán bá fọn fèrè gbogbo tó ń bẹ lórí ayé yóò wá sókè so tẹ́kùgbà tí máa lọ ẹ lára dànà nìyẹn ìgbà yẹn ní àsìkò alìjíhàn yóò pa sópin kò ní sí pé à ń dáyàn kankan wò má so in tó kù ní kí ń kálukú kí wọ́n máa retí ìgbéǹde kálẹ̀ máa retí ẹ̀san kọ́lá fa innaka minal ń fèsì ó ní fàbí ìzátíkà láógúyà náhùn àjùmáyé mo búra pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́run ọba pẹ̀lú agbára rẹ̀ ọlọ́run ọba láógúyà náhùn àjùmáyé gbogbo wọn ò ní máa sọ ní àbí ká tún pé fàbí ìzátíkà pẹ̀lú ìkúnlọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ìwárán ṣaitọ́nù ó tún fi rìnlẹ̀ ń gbẹ̀yẹn wípé kò ń ṣe nǹkan tí òun lè dáṣe ṣùgbọ́n pẹ̀lú tọ́nà ń fún un ní agbára tó ń ṣe lélé ó tún fi nǹkan yẹn ti sí ọ̀dọ̀ ọlọ́run àdíká ló tún búra pẹ̀lú ọlọ́run ọba ó tún sọ ipé kí ní fàbí ìzásíkà ó tún fi gbígbọ́ngbọ́n ọlọ́wọ́ ọba ó tún fi búra àbí ó tún sọ pé pẹ̀lú ìkúnlọ́wọ́ ọlọ́wọ́ ọba òun ó ṣe nǹkan báyìí tó túmọ̀ sí wípé ìtíṣọ ìtọ́nù ṣe tí ìbìlísù ṣe pẹ̀lú pótakó àṣẹ ọlọ́wọ́ ọba tí ó jọrọ ẹ̀ lójú eléyìí òun ni tó jẹ́ major issue rẹ̀ orí tó jẹ́ níjọ́ ìṣù rẹ̀ ó gbà pé Allah òun rọ́bù ó tún búra pẹ̀lú gbígbọ́ngbọ́n ọlọ́wọ́ba ṣùgbọ́n tó ní kó jọra ẹ̀ lójú tó lóun ò ní ṣe nǹkan tí ọlọ́wọ́ba ní kó ń ṣe torí bí ana khairu minhu mo lóore jùlọ káwá wo ohun tí àwọn èèyàn ń dánwò lórí ilẹ̀ lónìí káwó yóò gbá dànù pẹ̀lú kíní pẹ̀lú pé kò bá làákà ìmọ̀ ẹlùmí yóò sọ fún yín kíní 24th century láwà ẹmọ sọrún kẹwàá ẹmọ ẹwà wo báyìí pé mọ̀ sọrún kíní ṣe bó ní mùsùlùmí nìyẹn mùsùlùmí ló péré ọ̀rọ̀ náà là ń kà fún òun ní orí náà ni tí ọ̀pọ̀lọpọ̀ mí tí wọ́n tẹ́rí sí táwọn náà ń ṣe so ó wọ́n tó ní kọ́ọ̀lá fọ́dọ̀ ìzánikẹ̀lá owó yẹnà máa jùmáyí ọlọ́wọ́ bá ló ní pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́wọ́ bá àbí mo búra pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́wọ́ bá la owó yẹnà máa jùmáyí gbogbo wọn ni màá sọnù àfi àwọn ẹrú rẹ̀ kiri ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó o bá kú yọ nìkan àwọn nìkan ní ní nílé rí ọ̀nà àti sọnù tó ló jẹ́ pé agbọ́dọ̀ sáájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ká máa bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala níbi àìkómọ́sọ̀wánú pẹ̀lú tó kómọ́sọ̀wánú ká máa bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ń ṣe dáṣe fúnra wa ṣaitan gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́ bá sọ innahu yarakum huwa qabiluhu min haythu la tarawnahum àwọn rí ẹ̀yìn orí wọn òun àti àwọn ọmọṣẹ́ rẹ̀ àwọn tó fẹ́ fi bá ti yí jẹ́ wọ́n rí ní ẹ̀yìn orí iṣẹ́ ibi shaitan níbi ìsọ nínú shaitan so Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa nípa Iblis ipé òun ó sọ gbogbo ọmọ ànábì Ádámà òun ó sọ wọn fabi'izzatika la'ughwiyannahum ajma'in illa ibadaka minal mukhlasin àfi àwọn ẹrú rẹ̀ tó bá kóyọ nìkan sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọn kọ́mẹ́ntì lórí àwọn àyà yìí wọ́n ní fọlọ́mà alìmọ̀ ànáhùn mọ́ ń zọ́rọ̀ ìgbà tí ṣàìtọ́nì tó mọ̀ wípé ọlọ́run ọba ó ti gbàdúrà wọn pẹ̀lú pé yóò lọ́run lára bá dára bá hù mí kúfì ìlú ṣíjà àdáwà lè rọ́bì wàlẹ̀ ádámà wọ́lórí yàtì ó fi hàn sí ọlọ́run ọba rẹ̀ aburú rẹ̀ àti ìjọta rẹ̀ tó lágbára tí ọlọ́mọba subhanahu wa ta'ala àti ànábì adam àti àrọmọdọ́mọ rẹ̀ faqala bí ìgbàtíká láwọ́ yẹn náà àìmáyì ó ní pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́mọba mo búra pẹ̀lú gbígbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́mọba láwọ́ yẹn náà àìmáyì yuhtamal anna al-bal al-basar ṣé kì ní bá àtọ́wà lẹ́wọ́gbìyànnáhùn kúlọ̀hùn àjùmáyìn ipe ó búra pẹ̀lú gbígbọ̀ngbọ̀n ọlọ́wọ́ bá ipò wo sọ gbogbo wọn ilá ìbáadà kàmí mọ̀kìlásín àì àìmà ànàlá bayafọ́lùhùn kẹ́yì àfi àwọn ẹrú rẹ̀ tó bá kóyọ nìkan tó ṣe wípé ó mọ̀ pé ọlọ́wọ́ bá yóò báyẹn ètò ń sọ ni pé ìwà ìrànlọ́wọ́ ọlọ́run ọba wà annahu lamma alima annahu ajizu min kulli wajib ìgbà tó mọ̀ pé òun òun kágara gbogbo ọ̀nà wà náà la yudillu ahada ìgbà tó mọ̀ fún òun lè sọ̀yàn kankan illa فاستعان بعزة الله على إغوار ذرية آدم هو ويكون له gbígbọ̀ngbọ̀n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala láti lè fi sọ àwọn àrọ́mà dọ́mà ádámàlù àádá wàhúwà àdúgbò láàrí haqqan wọ́n ní ọ̀tọ́ ọlọ́wọ́ bá gidi òun ni shaitan wà náà يا ربنا العاجزون المقصرون المقرون لك بكل نعمة ذرية من شرفته ذرية من شرفته وكرمته أولني إلولوا أو لبرا بكنا أو آشتم تونكشي أدن جوا أنتم لله gbogbo orí tí ọlọ́wọ́ bá ṣe fún wa àwàta jẹ́ kí ni àrọmọdọ́mọ ẹni tí ọlọ́wọ́ bá ṣàpọ́nlé rẹ̀ tó gbéyìí fún fanasta'inu bi azima à ń wá ìrànlọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá à ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú ìgbọ̀ngbọ̀n rẹ̀ ọlọ́wọ́ bá tó tóbi ní wa àti agbára ورحمتك التي أوصلت إلينا بها ما أوصلت من النعم الدينية والدنيوية بكنا تكير بشكوك والوين ليولم وبا في مددوة àwọn ìdẹ̀ra tó jẹ́ títí àkíyàmà títayé wàsọ̀rọ̀fta bí ha ma hànà sọ̀rọ̀fta bí na nípa pẹ̀lú ẹ̀yìn ọlọ́run bá fi kí àwọn àdánwò àjálù ló fi tí kúrò fún wa a ń tún ìlànà alámùhárabá ti yíwa adáwà ti yí kiri ọlọ́wọ́ bá kó kún wa lọ́wọ́ láti lè já ṣaitán lógún láti lè bá ṣọ̀tá wàsàlámà ti lè ṣàgbéhí wa ṣírkì bákanáà kó kún láti lè móríbọ́ bí aburú rẹ̀ àti ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ ọba tí ó fẹ́ káwà orogún pẹ̀lú ẹ̀ ونحسن ظن بك أن تجيب دعاءنا ìrẹ̀ ọlọ́wọ́ba a ní èrò dáadáa sí ìrẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ike ògbàdúwà wa wọnú mi bí wá àdíkà lẹ́rí kú tàlánà bákaná a nígbàgbọ́ nínú àdéhùn rẹ̀ ọlọ́wọ́ba tí ó ṣe fún wa wa qala rabbukum ud'uni astajib lakum lẹ́yìn àfáàmúwá ọ̀rọ̀ náà bá tó ní òdòrò ní ẹ̀kẹ́ pè ní àtẹ́jì lákò máa jẹ́ pé yí fakọ́ dáwọn náà kà àti képe rẹ̀ ọlọ́run bá kà máa márùtánà gẹ́gẹ́ bó ṣe pàá láṣẹ fàtẹ́jì lánà kà máa wà átánà wá jẹ́ pé wa gẹ́gẹ́ bó ṣe bá wa ṣàdéhùn innaka la tukhlifu al-mi'ad dájúdájú rẹ̀ ń jàmbá àdéhùn so ṣé kìí fi ìjẹ́ ọ̀tá tí ṣàìtánù tó jẹ́ tí àwọ àti bàbá wa adam alaihissalatuwasalam látara pé ọlọ́run bá gbé ọlá fún adam eléyìí ni tó fa ìkórira tó fa ìjọta tí ṣàìtánù tó ní sí ànábì adam àti àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀ so ló jẹ́ wípé àkọ́dọ̀mọ tẹ̀lé ibi tí ṣàìtánù tí ó bá ń darí wá sí bóòlá ṣe mọ̀ pé ṣe ìtàn lèyàn tẹ̀lé ọ̀hún náà ní gbogbo ẹni tó bá tí ń ṣe tó takò tí ọlọ́wọ́n bá pa láṣẹ ó ti juwọ́lẹ̀ fún ṣe ìtàn gbogbo ẹni tí ó bá ti gbé jù sílẹ̀ àti gbogbo ẹni tó bá ti ń ṣe èyí tó takò tọ́lọ́wọ́n bá ṣe gbogbo ẹni tó bá gbé jù sílẹ̀ ó jẹ́ pé ṣẹ̀tàn ní tí ọ̀rọ̀ bá bá kọ̀ fún wa ẹni tó bá ń ṣe ó ṣe kí ni ó ti jẹ́ pé ṣẹ̀tàn so ó símpù láti mọ̀ ṣé èèyàn jẹ́ pé ṣẹ̀tàn àbẹ́yìn ò mọ̀ tí ẹ̀mí èèyàn bá ti ń fà mọ́ bí ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ẹniyẹ tí ń jẹ́ pé ṣẹ̀tán nìyẹn so àti mọ̀ ṣé èèyàn ti fọ́ọ̀lù síbi àdúrà tí ṣẹ̀tán tó ṣe tó ní kí ọlọ́wọ́ bá kún un lọ́wọ́ títí dijọ́ ìgbéǹde alkiyama tọ́lọ́run ní òkè òun ó fún ẹ nígbà láyé di ijọ́ tí a yóò wá sópin so ẹni tó pẹ̀lú pé ó ń takò àṣẹ ọlọ́run ọba ìtọ́lọ́run ọba pa láṣẹ opposite ẹ̀ ló ṣe ìtọ́lọ́ ní ká mọ́ ṣe inú ẹ̀ lòun ti lúwẹ̀ kò sí dáòtù pé ẹni yẹn ó ti jẹ́ pé ṣaitan àwọn èèyàn máa jẹ́ pé ṣaitan jùra wọn lọ ẹlòmí ó jẹ́ pé rẹ̀ ní ọ̀nà tó pọ̀ ẹlòmí ó jẹ́ pé rẹ̀ díẹ̀ torí ẹ̀ ni àfáàfin tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe kí ọlọ́run ọba ó gba àdúrà ti tiwa náà torí pé kí ni ṣaitán ọ̀tá ló jẹ́ fún wa gẹ́gẹ́ bọ́lá ọba náà subhanahu wa ta'ala sọ pé inna ṣaitán lakum aduwwun fattakhidhuhu aduwwan innama yad'u hizbahu liyakunu min ashabis sa'ir ọlọ́wọ́ bá ní ṣaitán ọ̀tá ló jẹ́ fún yín o fattakhidhuhu àwọn tán fún òǹkùn ọlọ́run náà níbi kan tó ń kún wọn lọ tó ẹ mú ní ọ̀tá alam ahadi ilaykum ya bani adam allah ta'budu shaitan ọlọ́ọ̀bá ní ìyọmọ ànábì adam ṣe bí tí mo bá ń sọ ní pé ẹ má ṣe ìbádà shaitan ẹ má tẹ̀lé shaitan innahu lakum aduwwun mubin ọ̀tá tó fojú hàn ló jẹ́ fún yín wà ní ibùdó ni èmi ni ẹ tẹ̀lé èmi ni ẹ ṣèjọ́tù fún hadha siratun mustaqim eléyìí ni ọ̀nà tó tọ́ ọ̀nà tó dúó déédéé walaqad adalla minkum jibillan kathira afalam takunu ta'qilu ọlọ́run ní ṣètọ́nù ti sọ àmọye generation àmọye àwọn èèyàn ló ti sọnù afalam takunu ta'qilu ṣẹ̀ṣẹ̀ làákàyè àwọn àyàbá ipò jàǹtìrẹrẹ nínú al-Qur'an tó ń sọ wípé ká má tẹ̀lé tó ń sọ pé ṣètọ́nù gan ó gbọ̀pá bọ́sẹ̀ tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó hún kan ara sọ tó wú ní ó so ọdẹ́ tẹ̀lé hun kò ṣe kó ní agbára kan lè wọn lórí so ló fi jọ wípé kátètì gbo ilé ilé láyé tá a wà yìí kátẹ̀ láṣẹ ọlọ́run ọba ká má jẹ́ kí ìfẹ́ ẹnu kó jẹ gàbá lé wa lórí tí ó fi di pé kí ni àá jẹ́ ẹ̀rìnṣẹ́ fún ṣaitan so ṣaitan ní فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك المخلصين máa sọ gbogbo wọn nù àfi àwọn ẹrú rẹ̀ tíri ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó bá kóyọ nìkan ni àwọn ẹrú ẹ tó bá ní kàmúríbọ́ so ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó dẹ̀ jẹ́ kí ṣaitanu mọ́ ipé kò ní agbára lórí àwọn ẹrú gidi àfi àwọn tó ṣe wípé wọ́n bá tẹ̀lé nínú àwọn ẹni àmì nìkan lókù inna ibadi laysa laka alayhim sultan illa man ittaba'aka minal ghawin àwọn ẹrú ní gidi ó lágbára lórí wọn illa man ittaba'aka àfàwọn tán bá tẹ̀lé ẹ nínú àwọn ẹni àmì وإن جهنم لموعدهم أجمعين ọlọ́wọ́ bá ní jahannama òun dẹ̀ ní ibi tí ó jẹ́ ibi tí gbogbo wọn padà sí ibi tá a bá wọn lábíhún gbogbo wọn pátápátá ibi tí wọ́n padà sí ni so ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ láti

fún abara tó dá láti ibi àmà tó ti gbẹ tó ń dún qala fakhruj minha ọlọ́ọ̀bá tó bá rí bẹ́ẹ̀ jáde kúrò níbẹ̀ níbo àti ní sánmà níbi tí àwọn màláíkà wá fa innaka rajim ó ti di ẹni ìgbéjìnà sí ìkéèmí ọlọ́ọ̀bá wa inna alayka al-la'nata ila yawmi ìgbéjìnà sí ìkẹ́ ìgbéjìnà sí àánú ẹgbẹ́ ọlọ́run ọba yóò máa jẹ́ ti ẹ títí di ìjọ gbéǹde qala rabbi fa'anzirni ila yawmi yub'athun onírè olúwa mi lọ́mi lára ìjọ tí òun gbogbo wọn dìde qala fa innaka minal

máa dẹ̀ sọ gbogbo wọn nù máa sọ gbogbo wọn nù sótórí náà tàbá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn àbí yìí tó pọ̀ jù ní ọmọ ènìyàn tí wọ́n àti lórí ojú ọ̀nà kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó yà wá lẹ́nu torí pé tí ìbìlísù náà sọ ni pé àjùmọ̀rin gbogbo ọmọ ànábì ádámọ̀ lòun ó sọnù kò ní díẹ̀ nú wọn ó ní gbogbo wọn lòun ó sọnù ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala so nígbà tó wá sọ ó wá ṣe exception pé ilá ìbádaka minú mùkìlásí àfi àwọn ẹrú rẹ tó bá kó yọ nìkan lókù àfàwọn ẹrú rẹ tó bá kó yọ nìkan lókù so kásọ̀ yí pé èyí tó pọ̀ jù náà mi ènìyàn náà ń bẹ lórí àánú tó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó strange sí wa èyí tó pọ̀ jù nínú ọmọ ènìyàn òun lórí kíní alórí òdodo alókùnbẹ lórí àánú èyí tó kéré ló bẹ lórí òdodo sọlọ́bjẹ́tà anábọ̀wá muhammad sọ̀rọ̀lá sọ́njẹ́ kámánù hadisi kan wípé nínú 1000 kọ̀ọ̀kan ẹyọ kan péré ló lọ àlùjánnà nínú 1000 kọ̀ọ̀kan ẹyọ kan nínú every 1000 ọmọ anábì adama òun ló ń lọ àlùjánnà sọlọ́jẹ́ pé ọmọ àlùjánnà kéré gan tó tabára ń wo èèyàn tí wọ́n ń takò àṣẹ ọlọ́mọba lórí rẹ̀ tí wò sínú wọn tí wọ́n dúró tí òfin ọlọ́wọ́ bá òun kírun bó ṣe kó kírun òun gbààwẹ̀ bó ṣe kó gbààwẹ̀ òun yọ zaka dúkìá rẹ̀ bó ṣe kó yọ ohun ọlọ́wọ́ bá lọ́kàn ṣoṣo máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá wípé o sí lára àwọn tí sọ ìtọ́nù tó ṣèlérí lórí wọn o bẹ lórí lára àwọn tí ó sọ wípé ilá ìbádákà nínú mọ̀kànlásí àfi àwọn ẹrú rẹ tí o bá kóyọ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi wá sọ wípé inna ibadi laysa laka alayhi sultan àwọn ẹrú ní gidi ò lè lágbára lórí wọn illa man ittaba'aka minal ghawin àfàwọn tán bá tẹ̀lé ẹ lókù nínú fi wá sínú àwọn al al-mukhlasun àwọn tí ọlọ́wọ́n bá kó yọ so káṣà mi nìkan ò rán àti ká ṣiṣẹ́ tọ́ tábà ti ń sọ fún wa pé ìtọ́nà ń sọ ní ìtànàbí sọ ní kàjùwọ́ ọlẹ̀ fún innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi wa ọlọ́wọ́ bá yanjú ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ mú mi ní ìta sọ anytime tó máa kún ọ lọ síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ òjíṣẹ́ ipò nìkan fi darí ìgbésí ayé wọn kò nìkan láwọn ti gbọ́ àwọn dẹ̀ ju wọ́lẹ̀ àwọn tí ó jèrè nìkan ni ẹ́wọ́ àwọn tí ó máa bẹ nínú àwọn al-ibadu al oníyẹn ọlọ́wọ́ subhanahu wa kí ó ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa kò jẹ́ kí a lè jà ṣẹ̀tọ́n kò jẹ́ kí a lè jà lógún káwa náà lè mú lọ́ta bó ṣe mú wa lọ́ta ọ̀nà tààrẹ fi mú lọ́ta òun ni ká tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá ká jìnà sí nítorí ká jìnà sí nítorí ká ṣe ká ṣe سبحانك اللهم وبحمدك